ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀ Jésù ti gbà àwọn tó ti sọnù fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò ẹ̀kọ́ ìlérí òfin fẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. a kì í káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí bíbélì sọ̀rọ̀ ètò tí ìjọ Kristi lóǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀ orúkọ tèmi ni Fáṣọnú Victor àjíǹrere Kristi kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga a lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni ọlọ́run wa a dúpẹ́ fún ìwà láàyè aláìlẹ́gbẹ́ àti ìbùkún yín lórí ayé wa lọ́nà gbogbo níbi gbogbo àti nígbà gbogbo ògo ni forúkọ yín títí láéláé ọlọ́run mímọ́ ẹ jọ̀ọ́ nínú àánú àtọ́lá yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí kẹ́ ẹ sì jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa ògo ni forúkọ yín torí pé ẹ bá wa péjọpọ̀ ẹ ó sì gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́ ìyìn ògo ọlá àtàgbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo àdúpẹ́ torí pé Ọlọ́run wa náà ló ń tọ́jú wa òun sì ní ààbò ìpamọ́ àti oore ọ̀fẹ́ fún wa a fi gbogbo ògo ọlá àtàgbára àti ìfún ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo nítorí pé ọlọ́run dára sí wa ògo ni forúkọ rẹ̀ títí láéláé àmín a sì fi àǹfààní náà kí àwọn àwọn ènìyàn wa tó ń wò wá nílé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ ọlọ́run lórí ayé yín àti ìbùkún rẹ̀ ìbùkún ọlọ́run àti oore ọlọ́run yóò túbọ̀ máa di mímọ̀ sí lórí ayé wa lórúkọ jésù kristi olúwa wa àmín ọpẹ́ la ó máa dá níwájú ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti ọwọ́ ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí a tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé àti mú ètò ìlànà ẹ̀kọ́ mìíràn wá bá wa lónìí kókó ẹ̀kọ́ náà ó ní ìbaptisí tí ó bá bíbélì mu ìbaptisí tí ó bá bíbélì mu àwọn olóyìnbá sọ pé scriptural baptism ìbaptisí tó bá bíbélì mu ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí tá a bá inú ìsìn Kristi lónìí a rí i pé ọ̀kan lára ẹ̀kọ́ èyí tí a ò dúró ní ojú kan náà tàbí a ò sọ ohun kan náà òun ni ẹ̀kọ́ ìbáptisí bíbélì tí a sì tọ́lọ́run gbélé wa lọ́wọ́ nípa ìfẹ́ Ọlọ́run ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ohun kan náà nípa ìbàptisí kò kọ́ wa ní onírú ẹ̀kọ́ nípa ìbàptisí ẹ̀kọ́ kan náà ló kọ́ wa àtìlẹ́ríkà nínú bíbélì pé ìbàptisí kan ní ń bẹ nínú ìwé Éfésù orí kẹrin pàtàkì ìṣẹ̀ṣẹ̀ karùn-ún sí ìkẹfà àríkà níbẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀sìn lónìí onírú ẹ̀kọ́ àtìlànà òun là ń gbọ́ la sì ń fetí kọ́ nípa ìbàptísí ojúṣe tá a ní lónìí ni láti kí a wo bíbélì tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run kí a tó wo bíbélì tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ iléèrò ló wà lónìí nípa ẹ̀kọ́ ìbàptísí iléèrò àkọ́kọ́ tó wà ní pé ìbàptísí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà nínú Kristi ìyẹn túmọ̀ sí pé ìbáptísí ò ṣe pàtàkì nínú ìgbàlá Kristi àwọn eléèrò àkọ́kọ́ nìyí àwọn tó sì nílé èrò yìí nínú ìsìn Kristi wọ́n pọ̀ ìbéèrè ni pé kí ni Bíbélì wí ẹ má ṣe jẹ́ ká gbàgbé ètò yìí lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ ilé wa ò ṣe pàtàkì ìyìn tá a mọ̀ ò ṣe pàtàkì ju ohun tí bíbélì wí lọ àwọn kan nílé èrò pé ìbápisí kò ní ìkankan ṣe pẹ̀lú ìgbàlà ọlọ́run ilé èrò àkọ́kọ́ nìyí ilé èrò èkejì àwọn kan tilẹ̀ ń kẹ́kọ̀ọ́ pé ìbápisí ó wà fún mímú gbogbo òdodo ṣẹ pé kò ṣe pàtàkì náà tó bẹ́ẹ̀ ó wà fún mímú gbogbo òdodo ṣẹ àwọn olóyìnbá sọ pé to fulfil all righteousness ìbéèrè ni pé ṣe ti bíbélì wí nìyí ẹ jẹ́ ká jẹ́ kí bíbélì ó sọ̀rọ̀ ilé èrò kẹta àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé a lè dẹ́ni ìgbàlà kí a tó ṣe ìrìbọmi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ pé a lè dẹ́ni ìgbàlà in fact a ó dẹ́ni ìgbàlà ká tó ṣe ìrìbọmi àwọn ilé èrò kẹta nìyí nípa ìbàptísí ẹ ká wo ilé èrò kẹrin àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé a lè baptisi ọmọ ọwọ́ ọmọ bíi ọjọ́ mélòó tó ti wá sínú ayé a lè ṣe ìbaptisi fún èyí tí a ń pè ní ìbaptisi fún àwọn ọmọ kéékèèké táwọn olóyìnbó ń pè ní infant baptism pé a lè ṣe fún àwọn ọmọ ọwọ́ àwọn ọmọ kéékèèké ìkarùn-ún àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé ìbaptisí túmọ̀ sí kí a fọ́n mi léni lórí tàbí kí a fi omi ṣe ìsàmì àgbélébù lórí lẹ́ẹ̀mẹ́ta pé ìyẹn ni baptisí ìbéèrè ni pé gbogbo onírú ẹ̀kọ́ ta rí nípa ìbaptisí èwo ló bá bíbélì mu èwo ni Ọlọ́run sọ. So èwo ni ó já sí ìfẹ́ ọlọ́run nínú gbogbo wọn. àkíyèsí tá a gbọ́dọ̀ kíyèsí ni pé ìwé kọ́rìntì kejì nígbà tá a kíyèsí orí kejì nígbà tá a wo ẹsẹ̀ kẹtàdínlógún kí ni ọlọ́run kọ́ wa níbẹ̀ kọ́rìntì kejì orí kejì nígbà tá a wo ẹsẹ̀ kẹtàdínlógún kí ni olúwa kọ́ wa. ó ní ṣùgbọ́n àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ṣùgbọ́n bí nípa òtítọ́ inú ṣùgbọ́n bí láti ọ̀dọ̀ Ọlọ́run wá níwájú Ọlọ́run ni àwa ń sọ̀rọ̀ nínú Kristi Paul àpọ́sẹ̀lẹ̀ ló kọ̀wé sáwọn ará Kọ́ríńtì pé àwọn ò sí nínú àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ bákan náà làwa náà a ò sí nínú àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ba ọ̀rọ̀ ọlọ́run jẹ́ lólóyìnbó sọ pé corrupt a ó sọ̀rọ̀ níbi tí bẹ́ẹ̀lì bá ti sọ̀rọ̀ a ó sì dákẹ́ níbi tí bẹ́ẹ̀lì bá ti dákẹ́ ohun tó ọlọ́run pè wá sí nìyí ìwé pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ kọkànlá ló sọ bẹ́ẹ̀ ó ní bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún kí a lè yin ọlọ́run lógo nípasẹ̀ jésù kù sẹ́ni tí ògo ọlá àti agbára wà fún bí a bá ń sọ̀rọ̀ bí a bá gbé ẹ̀kọ́ kan kalẹ̀ ẹ̀kọ́ náà gbọ́dọ̀ dá lórí ohun tí bíbélì wí ètò yìí ní ètò yìí sọ pé jẹ́ kí bíbélì sọ̀rọ̀ a sì ń wo ìbáptisí tí ó bá bíbélì mu à ń wo ìbáptisí tó bá bíbélì mu àwa ń wo onírúurú ẹ̀kọ́ tí àwọn èèyàn ti gbé kalẹ̀ lónìí nípa ìbàptísí àkọ́kọ́ tí a sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn sọ pé ìbàptísí ò ní kankan ṣe nínú ìgbàlà ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn ènìyàn ń kọ́ wọ́n sì ń kọ́ ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ní ẹ̀kọ́ yìí àwọn kan tún sọ pé ìbàptísí dúró fún ká lè mú gbogbo òdodo ṣẹ kò ṣe pàtàkì tó tó bẹ́ẹ̀ àwọn ìkẹta kan gbàgbọ́ pé èèyàn ti dẹni ìgbàlà kó tó ṣe ìbàptísí ìkẹrin àwọn kan gbàgbọ́ pé a lè bàptísí ọmọ ọwọ́ ìkarùn àwọn kan dẹ̀ gbàgbọ́ pé a lè ṣe a lè fún ọmọ ilé ní lórí a dẹ̀ lè ṣe ìsàmì àgbélébù fún ọmọ kékeré gẹ́gẹ́ bí ìbàtìsí ìbéèrè ni pé kí ni bíbélì wí kí ni bíbélì sọ a gbọ́dọ̀ jẹ́ kí bíbélì ṣe kí ni kó sọ̀rọ̀ ẹ jẹ́ ká jẹ́ kí bíbélì ó sọ̀rọ̀ ẹ jẹ́ ká wọnú bíbélì kí là ń pè ní ìbàtìsí ìbàtìsí ní èdè gíríkì tí a kọ̀rọ̀ náà a pè ní baptizo èdè gíríkì tí a kọ ọ̀rọ̀ baptism nìyí baptizo sì túmọ̀ sí kí a mú nǹkan rìn ká rìn kan mọ́nú ilẹ̀ ká rìn kan sí sísàlẹ̀ kí nǹkan wà lábẹ́ nǹkan kí nǹkan wà lábẹ́ nǹkan àwọn olóyìnbá sọ pé to deep down to submerge and to put under kí nǹkan wà lábẹ́ nǹkan òun là ń pè ní ìtumọ̀ tí bíbélì fún wa nípa ìbaptisini yìí ọ̀rọ̀ tí a ń pè ní baptism a rí pé Jésù Kristi olúwa wa òun ló fúnra ara rẹ̀ kọ́ wa lẹ́yìn ìgbà tó jíǹde kúrò nínú òkú òun ló kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ nípa ẹ̀kọ́ ìbaptisi kí ni Jésù wí ẹ lọ sínú bíbélì a wo ẹsẹ̀ bíbélì méjì èyí tí Jésù Kristi olúwa wa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 ẹ ká tún wo ọ̀rọ̀ ọlọ́run mìíràn ìwé máàkù orí karùndínlógún ká tún gbọ́ ohun tọ̀rọ̀ ọlọ́run sọ máàkù orí kẹrìndínlógún sixteen ká wò láti ẹsẹ̀ karùndínlógún fifteen títí de sixteen ẹ ká gbọ́ ohun tọ́lọ́run sọ. ó ní ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptisi rẹ̀ yóò là ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi a ti kíyèsí ẹsẹ̀ bíbélì méjì ẹ̀kọ́ tí jésù kristu olúwa wa kọ́ wa lẹ́yìn ìgbà tó jíǹde kúrò nínú òkú tán nípa ìbàtìsí àkọ́kọ́ ìwé mátì orí kejìdínlọ́gbọ̀n twenty eight ẹsẹ̀ kejìdínlógún sí ogún ó kọ́ wa níbẹ̀ pé gbogbo agbára lọ́run àti láyé la ti fi fún mi ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa kọ́ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì máa baptisi wọn lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ kí ẹ sì máa kíyèsí ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín èmi ó sì wà pẹ̀lú yín títí òpin ayé àìnípẹ̀kun. ẹ tún òwe máàkù orí kẹrìndínlógún sixteen ẹ wo ẹsẹ̀ karùndínlógún sí kẹrìndínlógún jésù sì wá ọ sọ fún ọ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá ẹsẹ̀ kẹrìndínlógún ìwé máàkù orí kẹrìndínlógún ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ohun tí Jésù Olúwa wa kọ́ wa nìyí nípa ìgbàlà Ọlọ́run ẹnikẹ́ni tí ò bá gbé ìgbésẹ̀ ìbaptisí gẹ́gẹ́ bí àṣẹ Kristi kò dẹ́ni ìgbàlà kò dẹ́ni ìgbàlà bó ti wù kó mọ̀ torí ọ̀rọ̀ Kristi ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ ni yóò là ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ohun tó Olúwa wí nìyí ó sì ti di àṣẹ ohun tí Jésù fi kọ́ àwọn àpọ́sẹ́lì nìyí ohun tí àwọn àpọ́sẹ́lì tí wọ́n fi kọ́ ìjọ nìyí ìbéèrè ni pé níbo wá la ti rí onírúurú ẹ̀kọ́ pé ìbáptisí kò ní ìkankan ṣe pẹ̀lú ìgbàlà ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló sì ń kọ́ ẹ̀kọ́ yìí lónìí nínú ìlànà àti ẹ̀sìn Kristi Ọlọ́run fẹ́ kí a padà sí ọ̀dọ̀ rẹ̀ ká padà sí ọ̀rọ̀ rẹ̀ ká padà sí ìfẹ́ rẹ̀ kí a padà sí ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ tí Jésù kọ́ wa nìyí nípa ìbáptisí. E ó wá ṣe pàtàkì fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn lónìí tó ń wò mí tẹ́ ò tí ì gbé ìgbésẹ̀ ìgbàlà tẹ́ ò tí ì ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí àṣẹ tí Kristi fi kọ́ wa ẹ ò tí ì dẹni ìgbàlà o ẹ ò tí ì dẹni ìgbàlà eléyìí gbọ́dọ̀ yé wa ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a wò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa lẹ́yìn ìgbà tó jíǹde kúrò ní òkú tán oníwé matthew orí kejìdínlọ́gbọ̀n twenty eight láti ẹsẹ̀ kejìdínlógún sí ogún àtiwé máàkù orí kẹrìndínlógún sixteen láti ẹsẹ̀ karùndínlógún fifteen títí dé sixteen ẹ̀kọ́ tí kristi kọ́ wa ní ní ìgbà tó jíǹde kúrò nínú òkú tán tó kọ́ àwọn àpọ́sẹ̀lẹ̀ rẹ̀ pé ohun tí wọ́n gbọ́dọ̀ máa ṣe nìyí tó bá ti ń polongo orúkọ òun káàkiri gbogbo àwọn tó bá ti ń polongo ikú sísìnkú àtàjíǹde òun káàkiri wọ́n gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn nípa ìrìbọmi baptism gẹ́gẹ́ bí àṣẹ tó ti gbé kalẹ̀ a nílò láti padà sí ọ̀dọ̀ ọlọ́run ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa ẹ jẹ́ ká wo ìpéye ìpéye ìbaptisi ìpéye ìbaptisi májẹ̀mú titun àwọn olóyìnbá sọ pé characteristics of New Testament baptism ìpéye ìpéye ìbaptisi májẹ̀mú titun àkọ́kọ́ ni pé nígbà tá a kíyèsí ìbaptisi táwọn èèyàn ṣe nínú májẹ̀mú titun ní orúkọ Jésù Kristi Olúwa wa tàbí ní àṣẹ rẹ̀ a rí i pé wọ́n ṣe nínú omi nínú omi ní tá à ń pè ní water baptism wọ́n ṣe nínú omi ẹsẹ̀ ìbéèlì wo ló fẹsẹ̀ wà múlẹ̀ ẹ wo ṣe àpọ́stélì orí ìkẹwàá ṣe àpọ́stélì orí ìkẹwàá ká wò ó láti ẹsẹ̀ kẹtàdínníàádọ́ta forty seven kí lolúwa wí ẹ̀gbọ́n o ó ní ẹnikẹ́ni á lè ṣòfin omi kí a má baptisi àwọn wọ̀nyí tí wọ́n ti gba ẹ̀mí bí àwa ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ Jésù Kristi ní ìgbà náà ni wọ́n bẹ̀ẹ́ kí ó dúró ní ọjọ́ mélòó kan á wo àpẹẹrẹ Pétérù ní ìgbà tó wọlé Kọ́nélì ní ìṣàpọ́sílẹ̀ orí kẹwàá ní ìgbà tí pétérù bẹ́ẹ̀ sí ń la ẹnu rẹ̀ láti bẹ̀ sí ń sọ ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀mí ọlọ́run bà lé kọ̀nẹ́líù àtàwọn ará ilé rẹ̀ ní ìgbà náà ni pétérù wá dáhùn pé ìjàlè rẹ ni tó lè pàṣẹ kí a má baptise àwọn wọ̀nyí nínú omi bí nígbà táwọn wọ̀nyí ti gba ẹ̀mí mọ́ bí àwa ti gbà á a sì pàṣẹ pé kí a baptise wọn a sì baptise wọn kò sí ẹnikẹ́ni tí ó di ẹni ìgbàlà nínú Kristi tá ò bá ti baptisi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa kò sí a tún padà sí ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nìyí ìgbà peace nílò omi àkọ́kọ́ ni àárín ní ìṣe àpòsílẹ̀ orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta forty seven ó nílò omi owó ènìyàn wa nílé tẹ́ ń wò wá ṣáà ti baptist rẹ nínú omi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ bí a máa tẹ̀síwájú a wo àlàyé síwájú sí i. ìkejì ìbátísì nílò omi púpọ̀ àwọn olóyìnbá sọ pé much water ìbátísì nílò omi púpọ̀ kì í ṣe omi kéréje tá a fi ṣe sàmì àgbélébú tàbí ìwọ̀n mi lé rárá o ó nílò omi púpọ̀ ẹ kà wo bíbélì ẹ kà wo johannu orí kẹta johannu orí kẹta kà ẹsẹ̀ kẹtàlé ẹsẹ̀ kẹtàlé ní ogún twenty three ká gbọ́n tọ̀rọ̀ ọlọ́run sọ twenty three ẹ gbọ́ o ó ní johannu pẹ̀lú sì ń baptisi ní anioni ní agbègbè salimu nítorí omi púpọ̀ wà níbẹ̀ wọ́n sì wá a sì baptisi wọn ìbaptisi nílò omi púpọ̀ nítorí pé a gbúdọ̀ sìyàn sínú sínú omi ó nílò omi púpọ̀ a ti sọ pé ìbaptisi nílò omi tí a rí ní ìṣe àpọ́sẹ̀lẹ̀ orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta forty seven a tún sọ pé ìbaptisi ó nílò omi púpọ̀ nítorí kò sí àpẹẹrẹ àwọn tá a baptisi nínú bíbélì tá ò rì wọ́n bọnú omi tá ò sin wọ́n sínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú sísìkú àti àjíǹde Jésù Kristi Olúwa wa so ìbáfisí kì í ṣe sàmì àgbélébù kì í sì ṣe wọn mi lé ní lórí eléyìí gbúdọ̀ yé wa dáadáa ó gbúdọ̀ yé wa ìkẹta baptism nílò ká wọnú omi lọ kí a sì jáde kúrò nínú omi ẹ wò ṣe àpọ́sẹ̀lẹ̀ orí kẹjọ ká tó lù wá wí <laughs>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 kí ló ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n ń lọ lójú ọ̀nà ìwẹ̀fà rí omi ó wá sọ fún Fílípì pé a omi nìyí kí ni ó dá mi dúró láti ṣe ìrìbọmi Fílípì sì sọ fún pé tí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn tí o bá gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe a lè rẹ fi ìwẹ̀fà sì sọ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ ọlọ́run ní í ṣe ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ ó dúró jẹ́ àwọn méjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi Fílípì àti wẹ̀fà ó sì baptisi rẹ̀ so ìbaptisi òun ṣe pé ká mómi níbì kan karabu létí omi karabu kàlá ṣe baptisi rárá o wọ́n á wọnú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a rí ní ìṣe àpòsí lórí kẹjọ nígbà kíyèsí ẹsẹ̀ kejìdí ní ogójì ní tá a rí ní ọ̀rọ̀ ọlọ́run nìyẹn kí ló ṣẹlẹ̀ tẹ́ bá wò ká síwájú sí thirty nine nígbà tí wọ́n sì jáde kúrò nínú omi mò ń ka ẹ̀ṣẹ̀ àpọ́sẹ́lẹ̀ orí kẹjọ ẹsẹ̀ kọkàndínlógójì thirty nine ẹ̀mí olúwa sì ta Fílípì pa ìwẹ̀fà kò sì rí i mọ́ nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ ó sì ń yọ̀. ìbáptísí nílò ká wọnú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a rí níbi ìwẹ̀fà àti Fílípì àwọn méjèèjì wọnú omi lọ àsìpà fíìsì ìwẹ̀fà náà ẹ̀kọ́ ọlọ́run nìyí ìbátísí nílò kí a sìyàn sínú omi ẹ wo ìwé róòmù orí ìkẹfà kágbọ́n tọrọ ọlọ́run sọ fún wa nígbà kíyèsí ìwé róòmù orí kẹfà nígbà kíyèsí ẹsẹ̀ kẹrin kí ni bíbélì kọ́ wa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 gbàtà kí èsẹ̀sẹ̀ ǹjẹ́ a fi baptism sínú ikú sí wápọ̀ pẹ̀lú rẹ̀ ìbaptism jẹ́ sísin bẹ́ẹ̀rìà ìbaptism ń ṣe nǹkan mìíràn ju pé kí a sìyàn sínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú sísìkú àtàdídé Jésù ìbaptism bíbélì nìyí tàrí nínú bíbélì nìyí a ò rí baptism mìíràn yàtọ̀ sí ìrìbọmi tí nínú ọ̀rọ̀ Ọlọ́run ìpéye ìbaptisí ti májẹ̀mú tuntun là ń wò yìí àti pé ìbáptísì nílò omi ó nílò omi púpọ̀ ó nílò ká wọnú omi lọ kí a sì jáde ẹni tí ò bá wọnú omi kò lè jáde kúrò nínú omi ó sì nílò sínsín eléyìí gbúdọ̀ yé wa dáradára ó gbúdọ̀ yé wa kí ni pàtàkì ìbáptísì àwọn olóyìnbá sọ pé purpose of baptism kí ni pàtàkì ìbáptísì àkọ́kọ́ ìbáptísí ó wà fún ìgbàlà ẹ kà padà sí ọ̀rọ̀ ọlọ́run máàkù orí kẹrìndínlógún pàtàkì ẹsẹ̀ kẹrìndínlógún kí lolúwa wí mark sixteen sixteen ẹni tí ó bá gbàgbọ́ tí a sì báptísì rẹ̀ yóò là ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ohun tó lúwa wí nìyí ìbáptísí ó já sí ìgbàlà ọlọ́run ìgbésẹ̀ márùn lọ́lọ́run ní kéèyàn ó gbé kó tó lè di ẹni ìgbàlà èèyàn gbúdọ̀ gbọ́ ìyèrè òtítọ́ èèyàn gbúdọ̀ gba ìyèrè òtítọ́ gbọ́ èèyàn gbúdọ̀ ronúpìwàdà kó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ẹ̀gbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run níṣe kí a sì baptisi rẹ̀ ní àṣẹ Kristi tàbí lé orúkọ Olúwa ìbá nípa ìbaptisi ni a fi ń di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tó di ẹni ìgbàlà ṣáájú ìbaptisi torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò já sí ìgbàlà tàbá wọlélẹ̀ ní oníṣirò ìgbàgbọ́ pẹ̀lú ìbaptisi ó já sí ìgbàlà ẹ̀kọ́ ọ̀rọ̀ Kristi nìyí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìyí ní Kristi kọ́ wa nìyí ní tí Kristi náà gbọ́dọ̀ tẹ̀lé nìyí gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run eléyìí gbọ́dọ̀ yé wa gbogbo àwa tá a fẹ́ sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi tá a sì fẹ́ dó lórí ẹ̀kọ́ òtítọ́ tarí nínú ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ padà sínú bíbélì ká sì wo ẹ̀kọ́ kristi pàtàkì baptisi ni pé ó wà fún ìgbàlà àti kàwé máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlókọ̀ wà bẹ́ẹ̀ ẹni tí ò bá sì gbàgbọ́ tí ò gbà ère kristi gbọ́ tí ò ṣe baptisi kò dé ní ìgbàlà eléyìí gbọ́dọ̀ yé wa èkejì nípa ìbaptisi òun la fi ń di ẹni ìgbàlà pétérù kínní pétérù kínní nígbà tá a kéèsì orí kẹta ẹ̀ka kéèsì ẹsẹ̀ kọkànléní ogún twenty one kí lolúwa wí ó ní àpẹẹrẹ èyí tí ń gbà yín là nísinsìnyí pẹ̀lú àní baptísìmù kì í ṣe ìwé eré ara nù bí kò ṣe ìdáhùn ọkàn rere sípa ọlọ́run nípa àjíǹde jésù kristi ìbaptisí bí a bá gbé ìgbésẹ̀ baptisí ni a fi ń gbà wàhálà ìkejì nìyí ìkẹta nípa ìbaptisi à ń baptisi wá sínú ikú rẹ̀ ìwé róòmù orí kẹfà nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹta kí ni bẹ́ẹ̀ lè wí ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé gbogbo wa tí a baptisi sínú Kristi Jésù a ti baptisi wá sínú ikú rẹ̀ oh wonderful olúwa ẹ ṣé fún ìmọ̀ ọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ máa fọkàn bá wa lọ ìbaptisi ó wà fún mímú ẹ̀ṣẹ̀ kúrò kí ni iṣẹ́ àpọ́sẹ́lẹ̀ orí kejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejì dín ní ogún kí ló kọ́ wa iṣẹ́ àpọ́sẹ́lẹ̀ orí kejì ẹsẹ̀ kejì dín ní ogún act two thirty eight kí ló Ọlọ́run sọ act two thirty eight ẹ̀gbọ́n tó Ọlọ́run sọ Pétérù sì wí fún wọn pé ẹ ronúkúwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ìbaptisi ó ni a ti ń bá ikú Kristi pàdé tí Ọlọ́run fi ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù kúrò ẹ̀gbọ́n sọ ní iṣẹ́ àpọ́sẹ́lì orí kejìléníogún ẹsẹ̀ kẹrìndínlógún ó ní kí ni òun dúró dè kí a baptisi rẹ kó sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù kó sì máa ké pe orúkọ Olúwa ẹ̀yin ènìyàn wa nílé a ó dánu dó níbí yìí fún tòní ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí apá kejì ẹ̀kọ́ yìí bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká fojú sọ́nà fún ẹ̀kọ́ yìí àdúrà wa sí ọlọ́run ni pé olúwa yóò ràn wá lọ́wọ́ yóò sì fìfẹ́ rẹ̀ yé wa dáradára sí lórúkọ jésù kristi olúwa wa àmín tẹ́ bá fẹ́ pè wá fún ìbéèrè nípa ẹ̀kọ́ tí ẹ ti gbọ́ tàbí òmíràn nípa ìjọ òtítọ́ níjọ kristi ẹ lè pè wá sí nọ́mbà yìí zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three á tún tún nọ́mbà náà pè fún wa zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three kí àlàáfíà àti wàláyé ọlọ́run kó máa bá wa gbé lórúkọ jésù kristu olúwa wa àmín. fún mi ní bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹde kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀ Jésù ti gbà àwọn tó ti sọnù fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀ kòòrù tó kọjá sọ́jà ní pẹ̀kun.